بمجمع بمجمع بمجمع كل ما كنا عايزين موزلوا كل ما كناش يوا يوا تتعشون كمال ومالوا بيوالش وركبا بيسولي وتابتي ودلوندو Ani kan mò ń lọ sórí àkìtàn kó lọ sùn síbẹ̀. mọ̀ọ́lì mọ̀ bá pọ́n lè ra torí wọn ìṣe ni àpọ́n lè ra tìmùtìmù afọ́jú rẹwà ṣùgbọ́n ẹ̀gbin bẹ́ẹ̀ ni o. ẹ̀gbín ń bẹ nínú ìtura. ẹ̀gbín ń bẹ nínú ayọ̀. ẹ̀gbín ń bẹ nínú ìtura. àìkíyèsára wa ló ń mú wa ṣìnà. bàbá kíyèsára ó mọ̀ pé Ọlọ́run fìtì wá ìwọ ń ronú ṣùgbọ́n ṣíṣe ń bẹ lọ́wọ́ bá mi òkè ìwọ ń ronú ṣùgbọ́n ṣíṣe ń bẹ lọ́wọ́ ọlọ́run yóò fọ́n tí ó sì dààmú ohun tó ń bẹ. èmi ṣé wọ́n parọ́ ọmọ ẹ̀ ni dìbò ṣé wọ́n mọ̀ kúrọ́ ọmọ ẹ̀ ni. mo bèrè lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ kàn máa sọ ẹ́ lórúkọ tèmi àti bàbá òsó ẹ̀ ayérìndó àǹfààní àdúgbò píkárí kí ló ṣe ẹ̀gbọ́n pàápàá. ẹ èmi lọ èmi lọ èmi ni wọ́n pàṣẹ mọ́ èmi ni wọ́n pàṣẹ mọ́. Bímbọ́ ojúmọ́ gbà mí tí kù ọ́ wọ́n ní ìyá rẹ̀ ń bá sọ̀rọ̀ kó o ṣe báyìí ṣé ìwọ ọmọ yẹn ọmọ bá ń bá sọ̀rọ̀ kó o warùn kì ó fẹ́ parun lójijì ni ọlọ́run ní jẹ́ ò parun kí ló ń jó ọ lọ́wọ́ kó o fi jólẹ̀ ẹ́ bí ọlé bí ọlọ́nà ọyàn rán dì bí àrùn wòran bó ṣe rí bó ṣe rí bó ṣe sí gbogbo ara rẹ̀ kalẹ̀ má wulẹ̀ fọwọ́ bò má fọwọ́ bò. ẹ ẹ di sùúrù nǹkan tí màmí bá mi fà gan kò yé mi ẹ bá mi bí wọn. ṣé wọn ká ọkùnrin mọ́ mi lórí rí ni àbí wọn gbọ́ pé wọn rèpù bíbí kan rí ni ah, torí kò yé mi o. àbẹ́ ah, ẹ̀rọ lọ́hùn-ún ọmọ purọ́ ṣe bó nìyẹn bá tó kọkùnrin mọ tàbí kàn kákínní mọ ǹdí ìgbà ẹ̀nà tó máa mọ ìwọ mìíràn ìrìnkùnrin ìwọ náà bi wọn bí ndi bi ọ̀nà yànrán dìbí ìtàrun wọn fọwọ́ bò ṣe bí wọ̀kuwọ̀ kẹ́ ń wọ̀ káàkiri kẹ́ máa dúró ní wòlíwò kẹ́ máa yẹ ń sayé kẹ́ máa ya fọ́tò kẹ́ máa máa pe káàkiri ayé ebi bí balẹ̀ ayé dé náà rè abókọ́lọ́ balẹ̀ ayé jẹ́ sọ́kùnrin arírù rẹ̀ ìbáyìí ká béèrè orúkọ rẹ̀ kò tún rántí mọ́ o ti ba ti ẹ̀jẹ̀ lódìdí pẹ̀lú orí olórí kò gbé sórí ẹ́ ah Bimbo. adà kò gbọ́. ẹ má jò ẹ má jò gbọ́. káàbọ̀ bàbá ṣo fẹ́ gbọ́ ọmọ tó bá da òun ní ti bàbá ìyí tí ò da ti yé ẹ̀ ni àbọ̀ abálọ̀rọ̀ tiẹ̀ ìyá ó di ọjọ́ alẹ́ kí alábìrẹ̀dà tó mọ̀ ẹ́ pé ẹ̀rù lòún rù òwú ìyàgbọ̀n. èmi lòwú ìyàgbọ̀n ṣẹ́gbọ̀n. ọ̀gá ti sílẹ̀ fi sílẹ̀ fi sílẹ̀ ìfilẹ̀ ìfilẹ̀ yà á kàlẹ̀ ìfilẹ̀ abúnikúni ìfilẹ̀ abúnikúni ọmọ yẹ Yes. Eh, you will divide this into two halves. the first half. You'll mix it with honey and uh, you lick it by 8 p.m. in the night. The other half, you mix it with palm oil when the time is 12 midnight. You lick it, then you go to bed. I tell you, your problems are solved. <sighs> Just like that just like that. <laughs> So this should be divided into, into two. two halves. The first half, 8 o'clock with honey. The second half, 12 a.m. midnight with palm oil. Okay, I, th- I think I get that. But, sir. Yes, madam. Please, can I ask a question? Oh, ask, and you shall be answered. I, I, I just don't understand, as in, I can't comprehend it. How? I don't understand. Your English is very, very fluent, sir. Thank you. How come you chose this dirty job? No! You don't call this job a dirty job. This job you call a dirty job was handed over to me by my father. I respect tradition. I respect culture. And I have to obey my father. I'm a graduate. I studied business administration. Whoa! Yes. But I volunteered to do this job. So you don't call it a dirty job. Good night. Thank you. Oh my God. Good night. So sorry, sir. Thank you. Just thank you. You. You. Good night. Bye, sir. Thank you, sir. It is not. identity of Good evening, Dad. Ah, Anikaye. Eh? Good evening, Dad. How are you? Yeah, I'm fine. Yeah. Money ní kí that sáré dáadáa yín fún Oh, okay, What you call? Mo ti kọ́ àwọn orúkọ yẹn So, Dad, I can't wait. Ẹ jẹ́ ká sáré bí falẹ̀ rè There are three of them. Yeah, there are three. a kì lábẹ́ ìgbóná hmm, a dẹ̀ kì í kánjú tulú ọrán torí ìgbà ẹ̀ ò tó sè lọ́bẹ̀ consultation yẹn ó di ààjìn kí n tó ṣe and I will come out with better results okay. All right, Dad. I'll, I'll be waiting for your call then because I'm not going to deliver. So by the time, just let me know. Just trust your father. Hmm? All right, good night. Okay, good night. èmi rò bìtẹ́ bá ti yẹ nǹkan tẹ̀ yí ẹ̀wò tán ẹ máa pè mí pé kí n wá bá yín. àlọ́rọ̀ iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ọ̀fìn ọmọ ìjókòó. àfi bẹ́ẹ̀ ṣe pè mí pé kí n wá sílẹ̀kùn. àwọn àlejò wà nílé rẹpẹtẹ àmọ́ mo rí i pé this one is of utmost importance mo ṣe ni kí n wá attend sí ẹ iṣẹ́ tó rán mi mo ti jẹ́ mm. ó rí i ṣàṣàrí tó wà òkè nínú. àwọn ọmọ tí ó fún mi ní orúkọ wọn mo ti ṣe àyẹ̀wò wọn pátápátá abọ́wọ̀ kò sí tó dáa ó wá rí èyí tí mo asteric yìí. Abímbọ́lá. ìwọ ló kọ́ wa ó nìkan ló dáa jù. no eléyìí ló yẹ kó worst jù láàrin wọn Abímbọ́lá. ọ̀nì wàràkà ló ń sọ̀rọ̀. yẹ́ẹ̀ dáadáa Abímbọ́lá kì í ṣe ọmọ gidi kan báyẹn in mo fẹ́ add orúkọ ẹ̀gbọ́n tí ó bá yẹ pé mo fẹ́ kó jẹ́ mẹ́ta ni. ẹ eh, ó lè lálẹ́ bù àmọ́ òun ló lẹ́wà jù yeah you're right òun ló rẹwà jù láàrin wọn lóòótọ́ òun hmm. ló rẹwà jù láàrin. bọ̀rẹ̀ lórí ẹwà tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ nígbà tá a bí wọ̀ tá a wo àkọsẹ̀jáyé ẹ̀ Ifá ti sọ fún wa pé aya tí wọ́n máa fẹ́ sílé á ní ẹwà bàtà dẹ̀ yí àwọn mẹ́tẹ̀ẹ̀ta wò ó nìkan ló lè yọrí láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Okay, tó bá ti jẹ́ decision yín nìyẹn. it is not my decision if I no decide. yeah I believe you. good. Oh, okay ẹ kí n bá yín get a drink ẹ drink our visitors at home waiting from Cuba from Brazil wọ́n ti wà lóòtẹ́ẹ̀lì wọn látànà but now wọ́n ti wà ń lé mi. mo ní láti fi wọ́n sílẹ̀ kí wọ́n á tẹ̀ sí wa. ẹ kún wọn kò thank you ẹ jẹ́ n sìn. ìfẹ́ sìn Good. good. You are, you are, totashun ekavalo maluabi you are leshe. Ebi ọ̀rẹ́ mi, a ní ìkáyé màmá rẹ̀ kò mú kékeré rárá o. I'm telling you. Eré màá ni mo pè tẹ́lẹ̀, àfi bó ṣe ní ẹ e, e pẹ́pẹ́ sẹ́ o, òun fẹ́ lọ introduce èmi sáwọn parent òun tẹ̀rù pé ó ń ṣeré ni àfi bó ṣe mú mi délé tó ní mọ́mí o dáàdì o ẹ wo ìyàwó tí mo fẹ́ mọ́ ní ah, ẹgbà mi tó tó báyìí ni èmi ò bá expect gbogbo ilé ìkẹ́ ẹ̀rọ ṣàánú mi o. <laughs> Ah, ah. ó máa ń mean business gan ni kẹ ìgbà tẹ́lẹ̀ máa bẹ̀rẹ̀ náà bí eré bí eré náà ni o wo since tó mean business jọ attend sí hmm, kò fọ́ọ̀nì ṣé ẹ ẹ mọ ẹni tí mo jẹ ni èmi ò tí ì decide o mo fi mi ra mo lè fẹ́ bí hmm, hmm, mi ì ọ̀rẹ́ mi èmi ti bẹ́ẹ̀ sọ yes bẹ́ẹ̀ ni ìgboro gan ń pariwo báàkùdí tó bá ti sọ pé báàkùdí yẹn mi pé wọn ò fẹ́ nìyẹn street mọ́ street ò fẹ́ mọ́ ọ̀rẹ́ mi tí ẹ wá kí wọn náà ò ládé lórí ẹ ò dẹ fani ìkàyé kókó street kí wọn náà ládé lórí ọ̀rẹ́ mi. Ah, ah, ẹ ní sùúrù mo fẹ́ bèrè question kan lọ́wọ́ ẹ̀ ó dàbí pé ẹ bàbá ẹ tí ó ti bribe ẹ̀ àbí ó ti fún ẹ ní nǹkan kan wọ́n mú ẹ dáadáa ó ti fún ẹ ní nǹkan àbí. ẹ kò kúkú fún mi bribe ọ̀rọ̀ ayé ẹ̀ ló ká mi lára mo fẹ́ kó ní settled home nígbà tó dẹ̀ tí èèyàn tó fẹ́ fẹ́ ń sin kí ló tún wá kiri. àṣù ah. kọ̀ọ̀kan ta mọ́ ìwọ náà wọ́n rẹ̀ rẹ̀ lẹ́ni wọ́n ṣe wẹ́ẹ̀dì mi jẹ́rìí tẹ́lẹ̀ kọ́. káàrà fèmí sí ṣọmọ gbogbo ẹ lọ́lá máa wà ń bi olóúnjẹ de. ìyàwó ẹ ní ipa kẹ́rí ọmọkùnrin tó jókòó síwájú yìí òun ló wù mí tí mo fẹ́ fẹ́ and is the one I want to spend the rest of my life with. <laughs> ọ̀kàrí ọkọ mi. yes ma. owó ti lọ ìyẹn mú bóun nìkan. gentleman. sir. what is your name. Uh, Aniyekaye is my name. Aniyekaye. Well, nice name. Um, Abimbola. Daddy. Ṣé o mọ̀ pé ohun ẹ̀ ló fi mú wálé mi ǹdẹ̀ lérò pé ìkan nínú èmi àti ìyá ẹ̀ ni a yàn fún ẹ ìwọ fúnra rẹ ni òmu wálé ó dẹ̀ mọ́ pé àwọn ò kí ń mọkọ ọmọ tán ká tún mọ àlè o gentleman sir ní ọjọ́ tí wọ́n ti bímọ ṣìn ẹnì kò ná rí o sórí ìtọ́jú ọmọ yìí ó dọwọ́ ẹ o mo dẹ̀ fẹ́ jẹ́ kó bá mi tọ́jú ẹ̀ dáadáa o ti gbọ́. Ah, ìtọ́jú ẹ̀ dọwọ́ ọlọ́run sá ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wò mí ọmọ jẹ́jẹ́ ni mí fúnra mi dẹ̀ ni mo rí tí mo rí pé mo fẹ́ràn ẹ̀kí tó dẹnu kọ́ ẹ̀ dẹ̀ ní kábàámọ̀ pẹ̀ fún mi lọ́mọ rárá sá ṣẹ́rí tẹ̀ ṣe ń lẹ́nu ìgbà tèmi àti ẹbẹ̀rẹ̀ eré àníyàn wa mo rí pé mi ò tí ì jẹ́ kó mọ àwọn òbí tèmi nítorí pé mi ń láti kọ́kọ́ júbà fáwọn òbí tọ̀dọ̀ tiẹ̀ mo ń láti kọ́kọ́ mọ̀ délé so tí mo ṣe wá mọ̀ yìí ló wá kú bá ṣe máa yanjú gbogbo nǹkan tó kù so ìfẹ́ tí mo ní sí pọ̀ gan èmi náà lè ọ̀tẹ̀ ó dà bẹ́ẹ̀ ẹ̀yìn Bímbọ́ ilé ọkọ ló fẹ́ lọ yìí o fi wájú èmi ìyá ẹ̀ o ó ṣàmọ̀ fúngbà tó ti gbọ́ tó ti mọ̀ mi ò bá wà burúkú lọ́wọ́ mi wọ́n dẹ̀ nọ́bẹ̀ tí baálé ilé ò kì í jẹ ìyáálé ilé kan ò kì í ṣe o gbóúnjẹ fọkọ lásìkò ẹ̀ tọkọ bẹ́ẹ̀ bá rojú tó pó rojú tètè fìkúnlẹ̀ bẹ ọkọ mi kí ló dé kí ni mo ṣe á dẹ̀ tán síbẹ̀ ṣó ti gbé ọkọ mi ọlọ́run tó dẹ̀ wàá dà yín pọ̀ kò ní tú yín ká. àmì ọlọ́run ọmọ alárùbákan ọlọ́run fi sí yín láàrin ẹni dààmú. àmì ọlọ́run ọmọ àmì. ọlọ́run á ṣe yín ní ọ̀rẹ́ ara yín kalẹ̀ kí wàá ní ètò jíjẹ àti mímu tẹ́ ti ṣe kalẹ̀ fún. àti ah. àti ṣílé kan tí a ti fọ̀nà nípa. ẹ wò ẹ lọ bí wá kí. sọ fún mi pé oúnjẹ ti wà wọn bá ti bọ̀ èmi ni mo pé kọ́rọ̀ mi má dàbí ẹlẹ́wù ẹ̀tù. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ ẹ lọ bí wá tọwọ́ bọ̀ wọ́n tó lọ́gbọ́ ẹ lọ bí wá. sẹ́ni ta fún lọ́kọ́ tí ò ní roko sọ́dọ̀ ara rẹ̀ kò kú sẹ́ni tàbí léèrè tí kò lè. Abímbọ́lá nìyẹn Abímbọ́lá ẹni tó ń bí tí mo fẹ́ fẹ́ my wife to be. ah she's beautiful. thank you sir. I told you now. <laughs> yeah you said so so well you're welcome to my house sori ilé nílé ẹ anytime tó bá ti wọ̀n ẹ́ ló lè wọ́ bíbá ẹ̀ ló lè jáde anywhere ló lè lò sí okay yeah. And now, how do I entertain you? Daddy kò kí n ṣàlejò. At least pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe welcome ẹ̀ yìí kò kí n ṣàlejò mọ́. Tèmi ní kíni kan fi kitchen wọn. Kó dẹ̀ dáná tá a máa jẹ. Ẹ kó ṣe nǹkan tí gbogbo a máa jẹ. Like one big family. Yeah. Thank you, I really appreciate it, sir. Thank you. Don't worry, you're welcome to my house. Thank you, sir. This is your share. <laughs> All right, sir. Relax, take Thank you, sir. Daddy, I'm coming, okay? Oh, all right. Ah, inú ẹ dùn gan inú ẹ dùn gan ni. ẹ eh, eh, a ní that lady I, I think I've met her before. Ṣé my mọ̀ Shaddad? I'm mọ̀ Meji méjì méjì lọ́lọ́ uh, Yes, actually, Meji Meji, lolo máa But eléyìí, I am sure I've met her physically before. Mm. Sọ, ọ̀rọ̀ ọmọ mi ni ó open wá sí ọ̀dọ̀. Bẹ́ẹ̀ ni sọ ṣe látijọ́ tí ó ti bàlágà ní ọ̀rẹ́ ò ti yé mi mọ́ bí kí n rí ọkùnrin dúdú pẹ̀lú ẹ̀ lénìí kí n rí pupa pẹ̀lú ẹ̀ lọ́la tó bá tún máa tún di lọ́la ọ̀tọ̀ lẹ́ni tó máa tún rí pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ yẹn ò wá yé mi mọ́ mo wá ń wò pé kí ló ń ṣẹlẹ̀ a ní kò yóhùn kò yóhùn náà ló kàn ń sọ bóyá kò lórí ọkọ ni kò tiẹ̀ yé mi mo fẹ́ ni pé kí n jáde sí ọ̀rẹ́ torí olójú òní lajú ẹ̀ sílẹ̀ kí tá lùbọ̀ kó wò ìdí tí a fi dọ́dọ̀ yín nìyẹn sàn. Hmm. ọ̀rẹ́ ò gba kí a ṣẹ̀ṣẹ̀ máa gbé ìfà ṣánlẹ̀ ká máa gbé ọ̀pẹ̀lẹ̀ ṣánlẹ̀ ká tó ká tó mọ nǹkan tó ń ṣe hmm. ọmọ mi ojú mi wo ẹyin ojú mi straight Hmm. Hmm. Ó dáa. Ṣé rí ọmọ yìí? Kí ìjímèrè ẹ̀ ṣọ́gígùn kó má gùn bí aládé. Kó ṣọ́ni bá rìn, kó ṣọ́ni bá rẹ̀. Kó mọrú ọ̀rẹ́ tó máa ma bá rìn, kó dẹ̀ mọrú ibi tí òun gangan máa ma jẹ̀ sí ṣẹ́rí tó bá pa gbogbo àwọn òfin yìí mọ́ ibi tó bá jókòó ni ọkọ tí Elédùmarè yàn fún ti máa wá pa a kò máa ṣe tuntun ráńpẹ́ ni. I've met her before. I told you. Yes. But eléyìí tẹ wá sọ yìí dad tó bá jẹ́ pọ̀ náà ni am I safe? You're safe kò sí àléébù tó lè wà lára ẹ̀ tápọ̀ Elédùmarè ò you don't worry your father is in charge. tọ́lá iná lẹ sọ pé kò séwu láti lẹ o so. mo lè tún mẹ́ǹtẹ́ ìnáyà pé kò séwu. eléyìí tẹ̀ ń sọ pé mo rí i. ẹ̀gbín bẹ́ẹ̀ nínú ìtura. ẹ̀gbin bẹ nínú rẹ̀. a kò palẹ̀mọ́. ewu ìpalẹ̀mọ́ nìyẹn. àwọn lágbára ọlọ́run àkókò bá a ṣe lágbára lọ́wọ́ ọlọ́run máa ṣe é ṣe ó tiẹ̀ ti ṣe é ṣe ìwọ́n máa bọ ọjọ́ náà jọ́lọ́ níjẹ́ kó wáyé ọjọ́ náà ní máa bá yọrí ajé ẹ̀mí wá lẹ́yìn ọjọ́ náà ní rí ìdààmú agbára lọ́wọ́ ọlọ́run kó tó dọjọ́ náà gáà ní rí ìṣòro agbára ọlọ́run àti rí a máa bọ̀ agbára ọlọ́run mọ́ bá a ṣe ṣe ti dìbò bẹ́ẹ̀ la máa ṣe ti wọn kù o ṣe mo dúpẹ́ o àárẹ̀ mi ṣe tàwọn tó kù náà o ṣe ọ̀rẹ́ mi o kó àdúró tì. ẹ àmọ́ ju gbogbo rẹ̀ lọ yà Bímbọ́ ṣé ń bá Bímbọ́ sọ̀rọ̀ ẹ ń gbà nímọ̀ràn bó ṣe ń gbélé ọkọ ó ṣe kókó. ṣẹ̀rí ẹ̀rù ọmọ náà wá ń bà mí lórí tàbí tàdé yẹn ẹ̀rù ẹ̀ ń bà mí o àmọ́ mo mọ̀ pé láyọ̀ tó ti gbọ́njú tó ti mọ̀ mí lẹ́dẹ̀ẹ̀dẹ̀ bàbẹ́ kò rí kí wàá bá àwọn lọ fẹjọ́ mi sùn nílé wa rí kò dẹ̀ rí pé bàbá òun kẹ́rù mi síta rí ó dẹ̀ rí pé mi ì gbọ́kùnrin wá ká bàbá òun mọ́lé rí èmi kò mọ̀ yìí pé ọmọ tá a bá kọ́ tí ò gbẹ́kọ̀ àti tàná ti máa kọ́ wálé tèmi nìyẹn tó bá wùn tó bá délé ọkọ kó máa kó ní mẹ́wàá mẹ́wàá kò sí tó kàn mí. ìyá àgbà tí ẹ sọ̀rọ̀ ń pòwe ayé aláwòkú lóbìnrin ilé ọkọ náà ti máa wo iye òkú kíra wò tán ilé ọkọ náà ti máa wò tán ọlọ́run sì àbá gbé bẹ́ẹ̀ Mm, lágbára lọ́wọ́ ọlọ́run àmọ́ ní kò rí tàbí dé ń dá ó ń fàdúrà o yòókù díẹ̀ káàtó náà fàdúrà iṣẹ́ ìṣèṣiṣẹ́ wọ nìkan àjọ máa ṣe ni àjọ máa jókòó àdúrà ọlọ́run sì máa gbà fún wa àmín a sì ṣe lágbára ọlọ́run a ní sàṣìtì. ó ṣe ọ̀rẹ́ ni mo dúpẹ́ ẹ báwo wà ní èlùbọ́ gbódò tí mo ní kó bá mi rà láti ilé Ifẹ̀ báyìí. Ah! <laughs> ó tún fọ kí lẹ́gùn mi ṣe káyọ̀ lè fọ ọ̀rọ̀ jù èlùbọ́ ti rà kí wọ́n ti lọ kódà àwọn ìyàwó mi wọ́n ti jọ̀ kí là wà fúnra wa fún ọ̀rẹ́ mi ayọ̀ ni tí a agbára náà. olólùfẹ́ ká ní kì í ṣe ibi tí ó mọ̀ pẹ́ nìkan yìí ti iṣẹ́ ajé náà dẹ́kọ̀ tí ó gbà bójì. ìrìn àjò tí mo fẹ́ rìn mi ò bá máa rìn because mama miss it. Ah, baby, I'm missing you already. I'm missing you. baby, wait. You told me three weeks. Of course, I said. Three weeks, so. but only four weeks, so kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí ó yẹ kó mọ̀ pé tí àǹfààní bá wà fún mi kí n má lò tó three weeks yẹn of course I'll be back. I can't stand it inú ọ̀bì ìlú náà kò lónìí I miss you so much. torí kó má wà lónìí ló jẹ́ kí n ní kí àbúrò mi dé Fẹ́mi. Fẹ́mi Fẹ́mọ́. I know but at least wàá ṣe máa rí èèyàn bá sọ̀rọ̀ náà ah, come on. I want you by my side. Mm-hmm. wàá ṣe rí àbúrò mi kó take care ìyàwó mi dáadáa ok mi ní fẹ́ nǹkan tó máa ní ẹ ọ̀rọ̀ rẹ kan ṣẹ̀rọ̀ rẹ kan wá fẹ́ lọ nǹkan kan anyway tó bá fẹ́ lọ lọ́kọ́ padà at least kó máa rí èèyàn bá sọ̀rọ̀. ìbọn ṣe trust mi máa wọrí máa tọ́jú ọjọ́ expectation yìí lọ. my baby i miss you okay you know i love you more eh? i love you more my baby. Mm. let me see you. of course you have to. Fẹ́mi, gbọ́n nǹkan get mo sọ. All right. Baby, I'm missing you already. dẹ̀. come on baby. Hmm? ah gba mélòó my ló máa hmm? It's okay. be good okay. fẹ́mi ó dọ̀wọ́ ẹ̀. ọ̀rọ̀ bèbí drive safe. ìwọ ronú ṣùgbọ́n ṣíṣe ní. Yeah. excuse me. Oh, oh, really? Actually, Ibrahim? Yeah. Wow. Hi. My name is Abimbola. Oh, my name is Odun. Oh. Uh, <laughs> you look so cute. Oh, really? yeah. Thank you. All right. Take care. Okay. <laughs> okay, bye. All right. All right. Take care.

ti pariwo jìnnà. Who is at home? Ló wà nílé. Ìjọba tán tán tẹlifíṣàn lè ń pariwo báyìí. Ìwúlò wà nù yẹn kò bọ̀. Let's call either of you. ìyẹn ló dẹ̀ ló dẹ̀ ríǹgì ní àwọn pé Ẹ̀yin ò rí pé fóònù yẹn rí. Hello sir. Dájú. Ẹ ẹ káàbọ̀ sá. Ẹ pẹ̀lẹ́ sá o. Ẹ ò dájú èmi wá charge fún mi ni. ṣé charge ẹ rí charge dáadáa. ẹ ah, rí charge dáadáa that's good. all right. ẹ rí charge. ok ok ẹ jẹ́ ó dàbọ̀. Ìdí ẹjọ́ ipá mi sí ẹ má pa mí síta. Mo dárò. Yé! Ṣé ìṣù ni? Kó máa láyà o. Ah ah bó o bá tiẹ̀ mẹ́yọ̀ ṣé o gbọ́ wọ̀yọ̀wọ̀yọ̀ ni o màkúta fi ẹ̀wọ̀n èmi dààmú dààbò tí mo dààmú onílé mo dààmú àlejò ọmọ agbọmagbọn tó ọmọ agbọmagọjọ ọmọ ọdún aláṣẹ bíi ẹni gọ wọn mọ pé ṣe ló ń díbọn ó mọ ṣá ah! ó láyà ó ah! ó láyà ó láyà ìdí ìjọ ẹ má jẹ́ kọ́kọ́ mi gbọ́ ẹ ṣàánú mi dájú ìjọ torí ọlọ́ dájú ẹ ṣàánú mi ìjọ ìbáṣọ dájú. èmi ò rí nǹkan kan ìwọ ni kò wá mọ bó ṣe máa ṣe é tọkọ ẹ ò fi nímọ̀ pé mo rí nǹkan kan torí mo rí mẹ́wàá. dádì dádì èdè máì ti lọ dádì èdè lọ dádì èdè máì ti lọ dádì kí ló fẹ́ kí máa dúró ṣe yẹ. lójú ẹjọ́ ẹ ti lọ lójú ẹ má ti lọ ayé ayé gègé àṣírí tuntun. mo ti mú mo gbé o ẹ̀yin ọ̀rẹ́ mi nígbà tí wọ́n bá mi báyìí àṣírí mi ti tú bàbá ọkọ mi ó ká mi báyìí life and direct mi kò dẹ̀ sí bí ó ṣe ní sọ fọ́kọ mi gbẹmọ gbẹmọ. gbé gbẹgbẹ ẹnu ẹ jágún dákẹ́ kò jẹ́ kí n gbọ́rọ̀ jà kí ló ń sọ lẹ́nu ẹ tí ó dùn ní gbogbo ayé gbogbo òtẹ́ tó wà ń bẹ ó rí bi lọ ó ṣe wá jẹ́ pé ibi tọkọ ẹ fi ẹ sí ah, ah, ìwọ náà ìmájú ó ṣẹlẹ̀ tó tó bẹ̀rẹ̀ sí nígbò bẹ̀rẹ̀ sí ní disturb àwa àbí kí ló rí pé mo sọ. ọ̀rọ̀ ẹ sú mi nínú ilé kan náà kí ni gbogbo ranù tó ń ṣe kiri wo wo wo wo wo èmi ò bá ní mú ẹ lọ sọ́dọ̀ àwọn gangan làbìjàwara bí ẹkùn olókìkí òru because ogun tó wà lára tiwọn gan ó lékè nga báwo dẹ̀ lèèyàn ṣe ń rojọ́ ọ̀kà fún kà ẹ. Eh? solution ni kí n bá mi wọ́ sọ̀rọ̀ tó wà lẹ́mọ̀ ẹ̀kan lé mi kúrò nílé ọkọ mi ẹjọ́ ẹ ṣàánú mi ah, ẹ ṣàánú mi. bó bó ṣe ń ba lọ èkó tí bàtàn nílé ẹ kúrò ẹni tó bá ti ń ṣe nǹkan burúkú kan náà ọjọ́ gbogbo tó lè lọ sọ. ọjọ́ kan ní tó lóhùn. Ah, ẹ ó ti ṣẹlẹ̀ báyẹn kò sí bàtàn nílé ẹ àmọ́ èmi máa advice ẹ kó máa gbàdúrà gbogbo nǹkan burúkú náà àdúrà lẹ máa ń tì sí àdúrà <laughs> Oni waraka ó sà dáàdi mi o aláṣẹ Ifẹ̀ ò táyé láàyàn kan òòṣà kan <laughs> ah Abi. <laughs> ah ó ń yà mí lẹ́nu bákan bákan it's not like that but ẹ kì í dédé rí mi báyẹn okay fine fine uh, cash uh, area were important okay tomorrow good alright love you too dad okay bye. dadi kí ni dadi sọ. ah wọ́n má dáadáa di lóúnjẹ rẹ̀ wọ́n sọ̀rọ̀ pé kí n ráwọn lọ́la pé ó wà very very important. <laughs> dadi sọ pé ó wà very important. yes he said so. On phone ah. so máa rí wọn lọ́la ṣá. Ah, bíbí àjọ hmm? máa lọ ni o. <laughs> why. Mm, you know I'll be bored at home. Let me just go with you, please. Mm, okay, fine. There's nothing bad in that, but only lè jẹ́ ọ̀rọ̀ bàbá àtọmọ lọ́fẹ́ bá mi Only Òní now. But fine, family ni wọ́n náà Yes, thank you. <laughs> right, thank you. Ṣọ́ra ọmọ mi ṣọ́ra ṣọ́ra ọmọ mi ṣọ́ra. Rónkẹ́ ṣé torí ọ̀rọ̀ ìlú wa ló ní mú anything. gbọ́ nǹkan tó sọ ṣé kò tó ń torí ni ládùúrà ọ̀rọ̀ bátabátá tí mo sọ kalẹ̀ yìí wò ojú ẹ̀rẹ́ ni mò ń tì tó bá mọ̀ kí n sọ fún mi nǹkan tó yẹ kí n ṣe. má bínú wọn náà bẹ́ẹ̀ èmi náà ti ń bẹ̀rẹ̀ látẹ̀ nǹkan mo ti bá sọ kó ní sùúrù at least ẹni tá à ń sọ̀rọ̀ nípa ọ̀rẹ́ wa ni ṣó fẹ́ dalí ẹ̀rù ni. ẹ kémi ní sùúrù ẹ̀ẹ́ eh, ṣé mo fẹ́ kọ̀kọ́ ẹ lé ni so títẹ ọkọ ti tèmi ní kó lé mi àbí bẹ́ẹ̀ kọ́ kò sí wàhálà wò ó ṣùgbọ́n nǹkan tóun náà sọ ojú ẹ̀dẹ̀ ni mo ti o torí kí mo mọ̀ kó súnmọ́ ẹ òun lẹ́ẹ̀kì níbi kí wọ́n kọ́ àfẹjọ́ ẹ̀sùn ẹ̀ títí ilé bàbá mi bá gùn mí tí ilé ìyá mi lóyún gùn mi ojú kò tí títí ilé bàbá mi bá gùn ẹ̀ méjì ẹ̀ máa jọ mú mi tì torí mo mọ̀ kó tẹ́ kí n ṣe kò yẹ kí ìwọ náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn jọ ìwọ ni kò mọ bó ṣe máa tolé ẹ̀ṣọ́ ti gbọ́ mo fi ọlọ́run bá bẹ̀ kò ní dálé ẹ̀rú abúlé ní gbogbo wà burúkú tí Bímbọ́lá ń wù bá ìtòrí ọlọ́run. ó bóyá kìlọ̀ fún ni o kò fà létí mi tó ti ń gbọ́ wọn tó bá ń gbọ́ kò gbà yẹ kó má gbà ti tèmi o òun ló ti gbọ́ oníranù òsì gbogbo nǹkan gbogbo tó ṣe ṣiṣẹ́ ní sisi ó tún ìṣedèmí ọkọ èmi náà mọ̀ pé aláṣẹ́wó tó lọ ilé ọkọ Ah. bọ̀ kó má gbọ́kọ̀ tèmi ṣá kó má gba ọkọ tèmi jọ má lọ bọkọ ẹ tó bá bọkọ fẹ́ lọ ba ayé ẹ̀jẹ̀ pátápátá ni eh. ṣó ti gbọ́ ọjọ́ kò ní ṣerú ẹ̀ mọ́ mo má bá sọ̀rọ̀. tètè á sọ fún ni tó bá ń gbọ́kọ̀ ọgbà yìí kó má gbà tèmi o kó má gbà tèmi o. kí ló ṣẹlẹ̀ gangan láì jẹ́ ṣe kọjá ah, tó fún mi. How are you, my dear? Yeah. You're welcome. Ah, ẹ tún jáde. Ay, yes, èmi lọ́sẹ̀. Oh, òní ni. Ah. Ah, ah, ọ̀sẹ̀ dáàdi kí ni tí mo ọ̀sẹ̀. ọmọ báwọn christian ṣe máa lọ sí church méjì on sunday tí àwọn mùsùlùmí dẹ̀ máa ń kíjí wọn títí àwọn dáàdi mi ó ti yẹ mm-hmm. sọdáàdé la fẹ́ sọ̀rọ̀ kan ẹ jẹ́ ká eh, ká sọ straight. ọ̀rọ̀ ṣe sọ ní fìtílà àfitìlọ́ bá kú ẹ jẹ́ kí ìyàwó ẹ̀ kan excuse wa ká sáré sọ man to man. ẹ eh, ìwọ máa lọ sí ibi tó ń lọ fún un oníkọ̀ excuse wa mọ́ rẹ̀. ẹ lọ sí eh, yàrá àlejò tàbá ṣe tó wọn á pè ok yes. Hey. Eh, so dad. nǹkan tó rí lè ṣẹlẹ̀ ni pé ah, ah. Your wife is eavesdropping. Gbogbo nǹkan tá à ń sọ yìí ló ìyàwó mi ń ké tí a ti fẹ́ gbọ́ nǹkan tá sọ. Oh, yes ó yẹ kó mọ orú bàbá tó ní. ó but the point is why if for what. don't bother don't bother. kò mẹ́kùn-ún ni bàbá hmm, mẹ́kùn-ún ni kò ní fẹ́ kàn ṣeré. me understand. Abímbọ́lá so òótọ́ ló wà ń bí ètò nkẹ́tì. no n kò fẹ́. chimi àti dad mi ò lè a kò lè sọ̀rọ̀ bàbá àtọmọ ni. I said I'm sorry na má bínú. You're sorry. ṣo fẹ́ tẹ̀lé mi bóyá kókó máa gbọ́ nǹkan tá à ń sọ ń gbà bóyá fẹ́. I'm sorry. Bamma cuma Bamma cuma Girma girma Cuma cuma Disturbing me. Mo disturb ẹ, I need you baby. No, no, ah, ṣé mo pé tí bá ti sún mi yìí like me? Ah, let me sleep please. I can't let you sleep, I'm your husband. Oh God. I miss you, come on. Baby. Oh, stop. Come baby. I'm feeling. Which one is that, Nick? Adam has a big quick home. Come on, stop, Joe. You didn't stop, Joe. stop. Or I should be Joe. Yeah, of course not. You're my white man. Oh, stop now. Please do it. Just ah, ah. what again? Báwo ni ṣe báyìí? Come on. I should ṣe on you now, baby. I should ṣe on you now. Oh Ọmọ bàtà ṣe tẹ̀kún yẹn, òun wà lójú mi, mi me rìn enjoy me? Please now, stop now, come. Kí ló máa ń ṣe náà? Ṣé machine ni ẹ ni? Báwo ni ṣe báyìí? Òde má ṣe báyìí fún mi. Báwo ni mo ṣe ṣe? Àní pẹ́. Baby stop it please. Mo rò bó ń ṣeré ni now. Uh -uh ó mọ̀ fẹ́ sùn mọ̀ nìyẹn. wo bébì mi níṣẹ́ láàrọ̀ lọ hmm. láàrọ̀ tó bá dọ̀la ni àwọn nǹkan ṣe sí. àfáàkà fíkì mo lè gòkè mo lè sọ ara ní fa bọ̀ sí i. bọ́ndé ṣòkòtò bọ́ndé kàlàbà wọn bẹ́ẹ̀ níbẹ̀ ọmọdé be careful rárá ṣe òrékè be careful o oh. life no get duplicate o òun ò bá foni ṣe ọ̀rọ̀ ìtàn ni èkó e, dọ̀la bèbí ṣọ́ra ọmọ mi ṣọ́ra ṣọ́ra ọmọ mi ṣọ́ra wọ́ ṣọ́ra ọmọ mi ṣọ́ra oníkó ṣọ́ra Shara, mi ṣọ́ra bá ń pè é lónìí fún ràìràì ó yẹ kó pa fún rẹ mọ́ òrékè kí ló ṣẹlẹ̀ gangan láì dẹ́ ṣe padà gbé fún rẹ lọ. yeye actor lọ́mọ you no dey die for film o wàláì mo bẹ̀rù ẹni tí o bẹ̀rù rẹ òṣà tó ló ń jẹ́ méjì. ṣé ìwọ nìkan ni tó máa wí wọn ní Abímbọ́lá o pẹ̀lọ́kọ́ lágbájá wọn ní Abímbọ́lá o pẹ̀lọ́kọ́ tàmẹ̀dù kí ló dé ó dé wọ́n kọ́ tiẹ̀ lọ síwájú. Si ẹ ní sùúrù èwo ló ṣe wọn wèrè èwo mi tí òṣì tẹ pèlè mi lórí ìsìn kí náà ni mo ṣe o ẹ jọ torí Ọlọ́run mi ìfẹ́ wà là ṣe bí mi ṣe wà yàtọ̀ tí mo ti má rì mi ò ráyè ra mi mọ́ mi ò ráyè òṣì mọ́. lẹ́nu sọ́ọ̀n ò ráyè kí ni tó bá tẹ̀ ń pèèyàn ló ní fùràdà ṣé kò yẹ kẹ́ni yẹn kọ́ àfọ̀n ẹ̀mọ́ ni ìwọ nìkan lánàá nìkan lé ní bí ẹ̀kan àpọ̀kọ̀jẹ́ kí ló ṣe ẹ̀ gan kí ni problem ẹ̀ gan pàápàá wo ẹjọ́ ẹ̀kọ́ tó yẹ pé mo ti tú Rónkẹ́ sílẹ̀ ni tó ti wá bá ẹ nílé ọkọ ẹ ẹnu ẹ tó ń ṣe bòròbòrò yẹn kò ní máa lé ṣo ti gbọ́. ó fẹ́ wá bá mi lé. ó fẹ́ wá bá ẹ ó gbé gbogbo ẹnu ẹ dákẹ́ máa dúpẹ́ lọ́wọ́ tèmi tó bẹ̀ẹ́ tó bá ń pò ti yá wá bá ẹnu nílé ọkọ ẹ tó ti bò ẹ mọ́lẹ̀ ni ara ẹ máa balẹ̀ tí yàn bá dàgbà yàn máa yógun jà ní kó lọ tí ọwọ́ gbogbo yẹn mọ́lẹ̀ kó kọjú mọ́ gbèsè ayé ẹ. kẹ̀dẹ̀ máa wá wo ẹbí èmi náà kọ́ ẹbí mi kọ́ ẹbí ọkọ Rónkẹ́ ni o jẹ́jẹ́ mi ni mo jókòó ó ní àtìgbà tóun ti rí mi o òun ò lè jẹ o òun ò lè mu òun ò lè wọ ẹbí mi kọ̀ nà bẹ́ẹ̀ni sọ̀hún ẹ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ wo bí gbogbo àwọn àtàjẹ́ set tí bá gbọ́ pé wọ́n rí ẹ pẹ̀lú ọkọ̀ kan nu wọn tó bá máa ṣèrànù ẹ ké síta ṣùgbọ́n má yẹ kó já àárín ìwà ìrara inú ẹ̀ ń bí mi gan inú ẹ̀ ń bí mi kí ló ṣẹlẹ̀ gan kí ló dé òpupa mo pupa nà kí ló kàn ń ṣèrànù kiri nà wá èwo ni wèrè gan fúnra ẹ̀ ń brèn o ẹ bá sọ̀rọ̀ o. ṣé o mọ̀ pé òun kó èdè èdè wọn ṣá òun fi tiẹ̀ òfin dọ̀tí wa ni nàá ọmọ àbí màá náà ṣe ń ṣòṣì kiri nìyẹn. ẹ ṣábà mi bẹ̀rù kẹ́kọ̀ọ́ máa bá mi ilé ọkọ mi nítorí ọlọ́run kéde mo wá wẹ̀ bí èmi náà pọ̀ ọ̀rọ̀ àwọn ọkùnrin yìí ti sú mi tó bá rí mi wá ní ẹ àwọn lọ́ọ̀bù mi o àwọn láìkì mi o kìnnìkan kìnnìkan ṣé mi ó ti sú mi. Bímbọ́ o ò lè sọ náà ni. àbí bọ́ọ̀lù yín sọ̀rọ̀ báyìí ọ̀rẹ́ ah, yìí. ọmọ kòkó bọ́ọ̀lù yín sọ̀rọ̀ báyìí ọjà fẹ́ẹ̀ tó. ẹ Rónkẹ́ ọ̀rọ̀ Yorùbá bẹ́ẹ̀ kò tẹ̀lé o wọ́n ní tí i'm sorry just forgive me Don't roll Ọlọ́run that mi. Rónkẹ́ wọ́n ti wá bá mi pay kí n bẹ̀ ẹjọ́ binu, bínú jọ̀ọ́. <laughs> kí binu. má bínú <laughs> ok mi ò bínú your torí Ọlọ́run jọ tíyàn bá rí ejò tó bá kuri. ọkùnrin kọ́kọ́ mú ọkùnrin kọ́kọ́ ṣàwọn wẹ́lẹ̀wẹ́lẹ̀ níná jọ ládùúgbò gbogbo obìnrin tó wà ní títì ó ṣe wá jẹ́ ọ̀rẹ́ mi lórí mú ẹ́ ọkùnrin ò dá o in fact ikú nìyí ẹ lè pa èèyàn jọ́ torí ọlọ́run ẹ kò sí wàhálà ṣebí kí n má bínú rẹ̀ jọ́ torí ọlọ́run tó bá yẹ pé àtijọ́ fẹ́ra wa sílé náà tí mo lọ́mọ ọ̀dọ̀ definitely ọmọ ọ̀dọ̀ mi ò save nìyẹn náà. ah no no no no ah, ah it's not possible ah, no possible. ok o èmi ò bínú o kí lásìmọ̀ tó tún máa ṣe next. no mo sọ fún ẹ pé mi ò lè ṣe nǹkan kan tó máa wọ́ọ̀sì àbí ṣẹ́ni tó máa ọ̀tí please mo wọ́n ṣáà ti bẹ̀ ẹjọ́ má bínú. wo for the sake of my friend mo dáríjì ẹ àmọ́ láì wò ó má yẹ kó rẹ̀ tún ṣe ọmọ lọ́wọ́ ẹ mọ́ o tí o bá dọ́rọ́ ẹ pẹ̀lú mi wà á tàn tán kí ló dé gan-an. mo ti wọ mo ti wọ ah, ó ṣáà ti dárí jì mí báyìí. ẹ eh, ọlọ́run dáyọ̀ lẹ́jọ́ ìyẹn náà fẹ́ gbé lọ sí court jọ court wo mo fẹ́ gbọ́ lọ́run lọ lẹ́yìn pé kí n dáríjì ẹ̀ mo dáríjì ẹ̀ fún ilé àmọ́ má tún dọ́rọ́ ẹ̀ pẹ̀lú mi mọ́ o. ok o ṣe gan dẹ ya. o ṣe ọ̀rẹ́ mi ọlọ́run àtúntì ẹ̀ náà ṣe o ṣe. ok o ti ní òbínú mọ́ báyà mi ṣé mo dẹ̀ lọ ọmọ ẹ̀ ní nǹkan rẹ̀. omi ti wà ok omi. ti wà ok. Mm. iyo nothing that is not possible. hello barman. Fẹ́mi nǹkan táwọn guys yìí máa ń ṣe lórí ọ̀rọ̀ owó wọn máa really take it easy àbórí ní ìsìn ni nígbà tẹ́lẹ̀ ìtorí owó ń sin tó ah, ìyàwó àtọmọ àbórí. ṣé báyìí tí nǹkan save lánàá ẹ ẹ̀gbọ́n ẹ máa fọ ọ Ọlọ́run ẹ jẹ́ sáyẹ́ bá wá jáde. but eléyìí. Ah, ah. hello. oh okay ẹ jẹ́ sáyẹ́ bá check okay okay oh my god fẹ́mi fẹ́mi tẹ̀tún need láti rí lè kí n tẹ̀tún fẹ́mi fẹ́mi fẹ́mi. pátá ẹ̀ ní pátá yìí because mo rí ní yàrá tí àbúrò mi ń sùn sí ń fẹ́ mi so mo ń imagine pé báwo ni pàǹtí ẹ̀ ṣe débẹ̀ because mo ti bọ́ pàǹtí ìlà rẹ̀. bíbí o fọ́ nìṣá ní òun fún ni irú ọ̀rọ̀ wo ló ń bá mi sọ yìí ah, ah. ṣé èmi nìkan ni wọ́n ṣe pàǹtí yìí fún ni no ṣé èmi nìkan ni wọn òyìnbó ṣe pint yìí fún. ẹ eh, but ìwọ nìkan lobìnrin tó ń bá wa gbé nínú ilé náà. ṣé o rí pé mo ti sọ̀kà wọn dísìmí sínú bathroom and besides àbúrò ẹ̀ ó lè láwọn girlfriends tó ń gbé wálé never can say. yeah that's true that's true but i'm just confused. i don't like it i don't like it one bit Uh ah, uh. Ah, Your accusation wo lélẹ̀. okay you know what let's let's. no no no just stop! i don't like it mi ò like it? I don't like it. Ah, come no, no, don't just call Baby. me. Don't call me. No. Okay, I'm sorry. I just said I'm sorry. Adébọ́lá. I said I'm sorry now. Ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ ṣé o pé kò tẹ̀yìn sọ fún mi ó lè jó tọ́ ṣá. Ah, ah, èmi sọ̀rọ̀ fún ẹ o ní mò ń parọ́ ọ̀rọ̀ mélòó ni mo ti sọ fún ẹ tí mo parọ́ ah, tójú bá farabalẹ̀ á rí mú á tó kọjá. so dẹ̀ ṣú ọ. ṣé mo sọ̀rọ̀ tí mo parọ́ rí ni. ó dáa. Abíọ́dún tèmi nìkan ṣoṣo ọmọ ò lè gọ̀ kó má mójú yẹn ajá òun sinmi kó má mójú iná. mo jẹ́rìí Abíọ́dún mi Abíọ́dún tèmi nìkan mo jẹ́rìí Abíọ́dún. Bíọ́dún bí ọdún aṣẹ òótọ́ ni kí ló wọ́n lára tí ń gbẹ̀mù yìí. I was looking rough mo kàn ní kí n wá wá òkè bí nítorí mò ń lọ bí iṣẹ́ lọ́la mo kàn ó kàn wá coincidence òun náà wá ṣerun ni amukọ òkè kí n drop ẹ̀ sí. ẹgbẹ́nu sọ̀kẹ́nu wọ́n rẹ irẹ́ ní ìgbà. trust me i have nothing to do with that. owó àṣẹ oní hòtẹ́ẹ̀l. wọ́n ní salon na let's go and confirm. àbọ̀dá ìbùkù ni ẹ̀jẹ̀ tún sọ sóòtù ọ̀rọ̀. don't dey dúró náà ṣó ti jẹ́ mí sọ ni ṣó ti jẹ́ mí sọ ni bí ọdún. oríwọ̀ oríwọ̀ ẹ̀ ẹ̀ jẹ́ kó sá ajá ìdúgbò tó ní kọlọ ní báyìí. ọ̀wé mi owó tó ṣẹlẹ̀ bí pé mò ń lálàá ni bí ó lọ mi kọ ìfẹ́ mi bí ó dùn. bọ́ọ̀lù bí ọdún pẹ̀lú obìnrin rẹ̀ sọ́sọ́ tó ti bọ́ ọmọ mọ́lẹ̀. ó mọ kó ti máa ṣe ó dẹ̀ bọ́ ó ṣe é lọ́wọ́ bí ọdún mi. dá ṣàfiṣe ṣàjọgbé ẹni fún lọ ni. ṣọ́ra ẹ̀ ọmọ mi ṣọ́ra ẹ̀ wò ṣọ́ra ọmọ mi ṣọ́ra ẹ̀ oníkó ṣọ́ra ọmọ mi ṣọ́ra ẹ̀ èmi ni mo rẹwà. Fiki faka faka fiki. Ṣé kò ṣe ọ̀nà ìgbọ́n ọgbọ́n ẹ̀ ṣá? Ọ̀nà ìgbọ́n ọgbọ́n ẹ̀. Ọmọ mi ọmọ dídí dídí dídí ọkọ̀ lọ́tí. Shara, ọmọ mi ṣọ́ra báwo ni. ọ̀gá mi ká bọ̀ sá. ṣé wàá gbọ́. bébì. Oh. What's going on? Is anybody in the living room? Baby! Baby! You know they die for fame o. Wàhálà ìgbẹ́ ẹni tí ó dúfẹ́ dúfẹ́ yàrá mi lè lẹ́yìn náà. That means something is going on. Something is going on. Ah! Ẹ ti kúrò lé ẹ̀rọ ìmọ̀ṣẹ́ àwọn ọ̀dọ́ ìṣẹ̀lẹ̀. ṣe sálọ yẹn bẹ́ẹ̀ ṣe sálọ yẹn ń lọ sákú ni ẹni wíyẹ̀ tẹ́ bá sáwọ̀ o ẹ̀ ń lọ sákú ni ọlọ́run ló dẹ̀ bá bàtí jẹ́ ọlọ́run ló máa yẹlé ọdún yín ẹ̀yin olórí burúkú dédé ẹ̀ bá kọ̀ dúró ni ke tọ́bọ̀ wo. kẹ́ mọ̀ bóyá dún àbòkòrò. bẹ́ẹ̀ ni èmi ni mò ń sọ̀rọ̀ ewé máa bọ̀ ewé wọ̀ gà ń ṣe ló ń fìbọn léyà òun àtẹ àbúrò wọn kiri bẹ́ẹ̀ ni sà ẹ̀wọ̀ dídí kú náà fi ń léwọ̀ ẹ máa bọ̀ ọ̀gá ẹ̀ṣánú mi mi lè mú wọn o mi lè dá wọn mú ẹ̀ṣánú mi máa bọ̀ nítorí ọlọ́run o. mi lè mú wọn. ok sa ẹ ti ń bọ̀ ok mo ti gbọ́ mo ti gbọ́ sa. Eh? ta ló yìnbọn. ọ̀gá ni. mo kàn gbọ́ pòpòpò látàárọ̀ ni. ọ̀gá ló yìnbọn wọ́n fi ìbọn lé àbúrò òun àtìyàwó wọn kiri. kí ló ló ṣẹlẹ̀. Ah. mi mọ wẹ́mí ò tẹ̀ ní dúró síbi fífọ́ mi mọ wọn bí tó máa gbà. má ṣe é àwọn ìṣáájú àbí àìṣe é àwọn ìsàlù ọmọdé bá ṣèyàn tán alẹ́mọ̀ ṣéun adíá fún ẹ̀dùn ọlọ́jà ìpọ́ra méje ni bàbá ẹ̀ bí wọ́n wá ní kí ìwọ máa bọ̀ ní ọ̀dọ̀ ọmọ tèmi kó o máa bá ṣiṣẹ́ kó o lè níláárí so that wàá lè tọ́jú àwọn àbúrò ẹ̀ tó kù ṣé iṣẹ́ tí mo rán ẹ wá ṣe bí ló jẹ́ yìí no iṣẹ́ tí mo rán ẹ kọ́ ifá tí mo kì lẹ́ẹ̀kan pé tọmọdé bá ṣèmọ̀ tán á lè mọ̀ ló ṣe ọ tí n bá ti gbéra báyìí níbí lónìí àjọyọ̀ ni iṣẹ́ tiẹ̀ ti tán bí nìyẹn. tọkọ ẹ yóò mọ ẹ dé mo mọ ẹ jù bẹ́ẹ̀ lọ òun lè máa mọ̀ pé mo mọ àwọn nǹkan kan bẹ́ẹ̀ ni mo mọ̀ pé mo mọ ẹ dáadáa ṣé o rántí ẹ pa mí sílé ẹ má pa mí síta. things at all. ló wà nílé ẹ̀. Níwà tán, ó tán tẹlifíṣàn lè ń pa ìwọ báyìí. Ìwúlò wà nù Let me, let's, let me call either of you. Ìyẹn ló dẹ̀ ló dẹ̀ ríǹgì náà wí. gbé fóònù yẹn rú. hello sir. dájú ẹ káàbọ̀ sá. ẹ pẹ̀lẹ́ sá o. ẹ ò dájú èmi wá charge fún mi ni. Ah, ṣé o charge eh, ẹ recharge dáadáa. ẹ eh, recharge dáadáa. that's good. all right sir. ẹ recharge. ok ok ok ó dàbọ̀. pa mí síta ah, mo dáràn yé ṣe ìṣù ni. Hmm, ó máa láyà o ah, ah. bó o bá tiẹ̀ mẹ́yọ̀ ṣé o gbọ́ wọ̀yọ̀wọ̀yọ̀ ni o máa kó tá a fi ẹ̀kọ́ èmi dààmú dáàbò tí mo dààmú onílé mo dààmú àlejò ọmọ àgbọn má gbọ́n tán ọmọ àgbọn má gọ́jọ ọmọ ọdún aláṣẹ bí ẹni gọ̀ wọn mọ̀ pé ṣe ló ń díbọn ó mọ̀ ṣá ah! ó láyà o ah! ó láyà ó láyà. dádì ìjọ ẹ má jẹ́ kọ́kọ́ mi gbọ́ ẹ ṣàánú mi dádì ìjọ torí ọlọ́run dádì ẹ ṣàánú mi ìjọ ìbáṣọ dádì. èmi ò rí nǹkan kan ìwọ ni kó wá mọ bó ṣe máa ṣe é tọkọ ẹ ò fi ní mọ̀ pé mo rí nǹkan kan torí mo rí mẹ́wàá. Ah, ah, dádì dádì èdè máa ti lọ dádì ẹ dúró dádì ẹ máa ti lọ dádì. kí ló fẹ́ kí n máa dúró ṣe yẹn. dádì èdè máa ti lọ dádì èdè máa ti lọ. ayé ayé ayé àṣírí tuntun mo kú mo ti pé bèrè mo ṣe ká mi mo yé mo gbé o ó dàbí kí n wọnú rẹ lẹ́yìn ṣá. àwa ò ṣetán láti ni nǹkan gan-an tó fẹ́ sọ pé ọkọ ẹ ṣe fún ẹ. ó dì mí èmi bẹ ọkọ mi kó pọ̀ jù rẹ̀ kò kí n satisfy mi dáadáa ni. Ah, darling, kí ló ń ṣẹlẹ̀ náà? Kí ló ń ṣẹlẹ̀ náà? Jẹ́ kí n sọ. Why you disturbing me? No, disturb me. I need you. No, stop. Mo ṣe mọ̀ pé tí bá ti sún you like ma disturb me. Ah, let me sleep, please. I can't let you sleep. I'm your husband. Oh, God. I miss you. Come on.

báwo ni ṣe báyìí. kò mọ̀ ọ́n. a ṣe ṣetán ni na ń bèbè a ni na. ọmọ bàtà ṣe tẹ̀kọ́ yẹn wọ́n wà lójú mi ní ọ̀rẹ́ ìjọ mi. please now come. kí ló ń ṣe náà ṣé máa ṣì ní ẹ ni. báwo ni mo ṣe báyìí òde má ṣe báyìí fún mi. báwo ni mo ṣe ṣe. baby stop it please mo rò bó ń ṣeré ni náà. Ah. ó máa fẹ́ sùn màmí. wo bébì mi níṣẹ́ láwọn ọ̀la báwo tó bá dọ̀la ni àwọn nǹkan ṣe sọ. responsible for misfortune, yeah. Whoa, Reka Kilo Shala Kankan. In fact, you should have put up my phone, didn't tell me. Saja Gani bẹ́ẹ̀ la arúgbìnrin tó ti sáré jáde nínú yàrá ọkọ ẹ̀ kí ló dé orí ọkọ fẹ́ pa wọn kí dẹ́nà fẹ́ fi pa ní tí wọ́n fẹ́ fi pa yìí ni wọ́n sọ pé kò tó ẹ̀yin obìnrin báwo ọ̀nà owó lọkùnrin fẹ́ gbà tó máa fi satisfy ẹ̀yin. Yes, Dad ah dad kò sí kankan tá a fẹ́ ṣe kò sí kankan tá a fẹ́ ṣe dadi kó máa lọ ní ah. kó máa lọ ní dadi because ó yọ mo lè dadi ara mi gbọ́ mo lè pa dadi ẹ̀ bá ní oṣù sẹ́yìn pa mi gbọ́ mo lè pa náà. a ní jẹ́ kó lè. ẹ understand mi. dadi ẹ understand. dadi ẹ bá mi bẹ́ẹ̀ dadi ẹ bá mi bẹ́ẹ̀ mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. tá a bá lè lọ obìnrin míì tó máa wọlé ìwà wo láwọn tó ẹ jẹ́ kí n ṣe fẹ́ mi lọ́dá ní ìjọ please fi lọ́wọ́ ṣe wà yìí. dánwó ẹ̀wò láṣà tó bá dánwó ẹ̀wò ni wàrà ká gbé ni. Ah! bẹ́ẹ̀ dánwó lórí ìyá ọ̀kẹ́rẹ́. ọdún máa ṣe ń rolling sam. rolling. slate two scene one master shot take one. ẹ dọ́ta o. action. èmi kákùnrin mọ́ mi lórí làwọn sọ pé wọ́n mi ni. a sì débẹ̀ èmi ló máa sọ ni. Hmm, alájà náà gbà but nǹkan tẹ́ ń bá mi nǹkan tẹ́ nǹkan tẹ́ ń bá mi fà yìí ṣe ẹ rọ́kùnrin lórí mi ni abẹ́ bá. abẹ́ bá kele lára mi. abẹ́ gan ló mú wọ́ọ̀sì. rolling nine action. jessica wọ́n ní dọ́tí àti bímọ ẹnì kò lóyún torí ìtọ́jú ìyàwó ẹ̀ ó di ọwọ́ ẹ̀ ó sì wọ́n tó lọ́wọ́ lọ́wọ́ ṣe rí ọmọ jẹ́jẹ́ níbi ìfúra orí ti alájà ah, àwọn tó ń gbé mo gbé. ṣe four syntax master shot take one. Ah, mo ti dé kó o ṣe ní àná. action. Eh, action. ìfà àti ìṣẹ̀lẹ̀ mú wà Same here, darling. Come on. Hey, you know what? No, Martin, ẹ wá stop sí ẹ ẹ àmísí rẹ̀. Slay twenty five, scene thirty, master shot take one. Ẹ máa wọlé bá. Trust me. Aisha, Aisha, you're really. yẹ fẹ́ ti kọ́ọ̀tì. bro ẹ jẹ́ fún ọ ẹ fún ọ ẹ. ẹ ẹ pé náà abẹ́wò ní báyìí. àbí ẹni táǹsì ló jẹ́ fún ẹ. ṣọ́ra ọmọ mi ṣọ́ra ṣọ́ra ọmọ mi ṣọ́ra. 多下。